بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد وحديثنا عن أهم الأصول التي وقع فيها الافتراء سننصر نبا أول gbòǹgbò أول أصول أول أصول ìyẹn يعني ni التي وقع فيها الفطرة tó jẹ́ pé gbogbo ìyàtọ̀ ẹnu pátá ti ń bẹ nínú ẹ̀sìn ìjọ eléyìí kò bá di eléyìí wọ́n sọ fún akẹ́kọ̀ọ́ bá ń sọ̀rọ̀ jọ kí sàwọn ìjọ táwọn kó jọ ní ìsìn kí sà àdéhùn àdìsílà àdìní wàlà àánú kí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ rọ̀ṣìdìdì kìí sọ̀rọ̀ àtìgbẹ́ sọ̀rọ̀ gbogbo òjò táǹgbó lónìí kéèsè ti sàdọ́mùn kéèsè ti sàárùn kéèsè ti tmc kéèsè ti kúwà ìyẹn kọ́ kéèsè ti sùmùràtìlùmù mímí ọ̀gbọ́n òkú àǹtọ́ dúdú gbogbo àwọn tá a kà á lẹ̀ yìí wọ́n lè kojọ sábẹ́ fúrikọ̀kà jimẹ́nẹ́jù tá a kà á lẹ̀ jimẹ́nẹ́jù wọn bá jẹ́ mẹ́nẹ́jù alùsùnà wal jamaa. gbogbo wọn bí wọ́n ṣe pọ̀ yìí abẹ́ kí wọ́n wà a bá ń sọ̀rọ̀ fíra àti sọ yé ìpín fáwọn fírkọ̀ tí wọ́n pín sí fún wa pé ní gbogbo òpinmọ̀ ìyáma tí rọ̀súlù fi sọ fún wa pé àdìwúmọ̀ yìí tàbí kú wọ́n máa wọ́n na 73 73 àmẹ́bì ní gbogbo wọn pátá olùwọ́ wọ̀ náà àyàfẹ́ ọkàn nínú wọn nínú gbogbo òṣè yìí àwọn owó ní mọ́ sáànà àlàmà àmì àlẹ́ yìí wà níbo mí àmẹ́bì ní omi ìjàmà òun làwọn tí wọ́n dúó lórí tí wọ́n bá lọ́dọ̀ mi àwọn tó jẹ́ kórí táwọn tí mo dúró lórí àtàwọn ọjọ́ mi tí wọ́n ṣe ìlànà náà ṣe àwọn yẹn ni wọ́n wà jẹ́nà inú gbogbo 73 jọ. Tẹ́bọ́ wọ́n sọ̀rọ̀ nípa gbogbo fíra, gbogbo òjò tó ya tó fi ya ma. Jẹ́jẹ́ 73 jọ súlù sọ kátó wá máa ráwọn míì lábẹ́ ẹ̀kẹ́ tún jáde tí ọ̀wà níye Wọ́n ní tí ò níye Àwọn nǹkan tó wọn ká nípìnlẹ̀ nǹkan mẹ́rin. olópọn wọn ká àkọ́kọ́ ọ̀rọ̀ imán àgbọ́yé kálukú jọ lórí jẹ́pẹ̀ nígbàgbọ́ tó ṣokùnfà sí fọ́nká tí àgbọ́yàtọ̀ títí sí ọ̀rọ̀ lọ́wà ní ọkọ̀jọ̀ká nìsín ọ̀rọ̀ ẹ̀há ọkọ̀jọ̀ká ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ jálàbí ọkọ̀jọ̀ká nìsín ẹni kó jọ ti pọ̀ ọ̀rọ̀ ọmọ ọwọ́ lọ sùkúù tí yóò ní lọ sùkúù àkàwé ọpọjọká ọ̀rọ̀ àwọn ọmọ ìjòkú àtúnṣà fúláyà àtọ̀rọ̀ bọ́wọ̀ ní jàmàlà nílé olókùú ọpọjọká tàbí wọ́n ń sọ̀rọ̀ lábala ìjọ tó fún kálítì yẹ tí èso ti ṣe ìjọ ti fọ́n yẹlẹyẹlẹ ọ̀rọ̀ èmi ó so lórí ìwọ náà ti bá bọ̀ ti pẹ́ ọ̀yàn mi ìdàtẹ̀mílẹ̀ ọ̀fọ́n ìjọká lásìkò tí a yìí ọ̀rọ̀ kí ni mo ń kéwú sí láti jọ́ yìí tẹ́mi náà ní níjọ tẹ́mi rọ̀ṣùdíyà tí wọ́n máa ń ṣe tẹ́mi lọ ọ̀fẹ́jọ̀ká fẹ́ǹtẹ̀ ṣùgbọ́n tí a lọ ń sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ tí nǹkan yẹn bẹ̀rẹ̀ kankan nípa rẹ̀ kí ló fún kí ló dá fẹ́ra sílẹ̀ nínú Islam nígbà tí wọ́n ń bọ̀ ìnà àbí ìwọ̀n mẹ́tòkùn ọmọdé wà àjà àdúgbò yẹ yọkan ní ìlànà bìbí lẹ̀ nínú àwọn sàhábà òní wọ́n sílẹ̀ níjó àtìsàlàyé ìtàn bó ṣe fọ́n àtìsà tó bẹ̀rẹ̀ lè fífọ́n nínú ọ̀rọ̀ tó ṣáájú kí wá ló fi fífọ́n yìí nípìnlẹ̀ nǹkan mẹ́rin nǹkan mélòó àkọ́kọ́ ń bẹ̀ ní imán ọ̀rọ̀ imán àgbọ́yé kálukú sí ti ń jẹ́ imán ó ṣokùnfà sí ìjọba fún wẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́yìn ọ̀rọ̀ sólù kẹrin ẹlẹ́kẹ̀jì òun lọ̀rọ̀ kádàrá àkọ́dà ọdọ̀ ìyàpẹ̀ ìrúlẹ̀ tó jẹ́ kíjọ ọkùn ìròrí àgbọ́lé àwọn èèyàn léjọ́ lórí kádàrá òpin yẹlẹyẹlẹ ó jẹ́ kíjọ ọkùn yẹlẹyẹlẹ látàrẹ̀ ẹ̀kẹta òun ní àsìmáwó wàsífà ó kọ ọlọ́wà tìrù yẹn ọkùn àlùjọ yìí ọkùn ká ọjọ́ mẹ́rin mẹ́ta ẹlẹ́kẹrin ni ìmáàmà àlè ìmáàmà tá a lọ yẹ látàájú tó yẹ kó sáájú ọ̀dà ọ̀dà ọ̀fọ̀n ìjọ yìí ọ̀fọ̀n àlèhùnmá yìí ọ̀fọ̀n ká. tá a bá ń wá àwọn ìṣúlù ìtìrà ohun tó jẹ́ pilẹ̀ táwọn ìjọ Islam mùsùlùmí ti fọ́n yẹlẹyẹlẹ mélòó ni àrùbá alìmọ́ alìkọ́dàrà alàsìmọ́ wọ sífà alìmọ́ lábẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ní gbogbo ìjọ tó kú n'ihi fún lọ sí jáde ní ìmọ̀ mú kéékèèké láì sí ìfẹ́ lójú àpàdà máa fẹ́ lójú tá a bá wò lábẹ́ ìmáàn àkọ́kọ́ tá sọ̀rọ̀ gbàgbọ́ ìdí ń gbẹ́gbàgbọ́ gan bóò ní ó ti rí èèyàn mọ̀ pé ẹni yìí ti di olùgbàgbọ́ tòótọ́ tọ́pọ́tọ́lì jẹ́nà tí ò ní wọná àwọn ó ṣokùnfà kí fírkọ̀ ọ̀ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nusus tí jòkó odò ní òní máa mẹ́nu bá ìjókòó mi ní ti torí mo fẹ́ sọ̀rọ̀ lórí mẹ́rẹ̀ẹ̀rin ní bìlàṣíṣọ́ ọ̀pọ̀lọpọ̀ náà súnpọ̀ nínú alukur'an náà súnpọ̀ nínú hadith rasul tí ń dúwa níwèé pé sáà ń pè ní imán òun rí iṣẹ́ àgbàgbọ́ pẹ̀lú ọkàn àti ọ̀rọ̀ àtiṣẹ́ ọgbọ́n definition ìgbàgbọ́ òun ni tí mẹ́nu ọkàn àtọ̀rọ̀ tá a sọ jáde lẹ́nu àtiṣẹ́ tá ìyẹ́pọ̀ nínú Al-Qur'an ti ń tọ́ka sí ní ogún oyó ọlọ́ni lọ́pọ̀ ayé ìnà nàbínà àrọ̀nù wà ámìlú sọ̀rọ̀ ha. ó mọ̀ pé ìmọ̀ni ò tí ì dúró tí ò bá tí ṣe ámìlú sọ̀rọ̀. ó mọ̀ pé ìgbàgbọ́ àtiṣẹ́ wọ́n jọ ti fẹ́ pọ̀ ni. níbo ni ọlọ́run lè sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run kì í ṣe dáadáa ni. pẹ̀lú kẹ́ ẹdójú oníkọ kíbàlá ní mọ́sílì wà ní màá lọ. ẹdójú kọ bí òun sí yọ tàbí bí sí wọ̀ wà láti ilẹ̀ ìgbẹ́rura mọ̀nà ààbọ̀nà ti láyé wà. nípa ọdún tó tún ní olùwà àkọ́ sọlá ó kírun ó fẹ̀ pé tí ń jẹ́ gbàgbọ́ ó kọ́ tí ń sọ fún wa wípé ìgbàgbọ́ àṣò inú ọ̀kan ni àtúnṣe àdéhùn náà pọ̀ bá ọmọ gbogbo ẹ̀ kí ni sọ rọ̀súlù ní ìgbàgbọ́ bíjì ọ̀n wọ̀sàbùrún náà ṣùgbà ó lé ní àádọ́rin ojúkọ́nà tí gbàgbọ́ wà àdáà ṣe kó olùkọ́ ni ọ̀rọ̀ nù Àdọ́bì ní èyí tó wá kéré jù ní ìgbàgbọ́ orí ìmọ̀ ṣàtò àǹtọ̀rí. Kó orí tó lè tèèyàn múta lójú ọ̀nà kò mú kò iṣẹ́ ní na Ó kẹ̀ pé iṣẹ́ pè nígbàgbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀bẹ̀ kí ló tún wà mẹ́ iṣẹ́ bẹ́ẹ̀bẹ̀. A ti fẹ́ asọ̀rọ̀ lè ìgbàgbọ́. Lẹ́yìn tí rẹ̀ bá ti wà nílẹ̀ lè máa rẹ̀. Ojú ti tẹ torí yẹ ojú ọ̀nà kanu náà ní ojú ọ̀nà gbàgbọ́. Ó fi yára pé tí ń jẹ́ gbàgbọ́ àdísì pọ̀. Wọ́n sọ fún wa pé ìjókòó yìí ní sọ púpọ̀ lọ àdísì mọ́kà márùn-ún yẹn wá bí àpèjú Nínú Al-Qur'an àti nínú àdísì ọ̀rọ̀ pọ̀ lórí wípé ánìlì ìmáàna káwọn ló wà á máa lòun ọ̀rọ̀ ní ìfẹ́ mi. ìgbàgbọ́ta tún sọ̀rọ̀ èyí yẹ̀zídú wọ̀yàwó a máa lékún ó sì máa lékún dídíkù rẹ̀ bóyá nìyàn ọ̀fẹ́ wà ń bẹ̀ ọ̀fẹ́ ìdíyàn ń bẹ̀ sọ́bàá ní tó ní ìgbàgbọ́ náà máa dá mọ̀ pé ìgbàgbọ́ òun ní olóró ṣùgbọ́n èyí tá a tún lè máa wò òun ní ọ̀pọ̀lọpọ̀ lẹ́sùn bẹ́ẹ̀ náà hadith sọ pé máa ليزدادوا إيمانا ń tọ́ka sí pé gbàgbọ́ máa ń ṣe kí ni ọmọ lékún orí gbólóhùn tá a sọ yìí òun làwọn sọ̀hábà mẹ́lórí lórí wọ́n gbà pé sáà ń pè nígbàgbọ́ àdìọ́kàn tó dúró dáa tọrọ ẹnu tí yọ tẹ̀lé fífẹ́ yọ tẹ̀lé àwọn sọ̀rọ̀ fún sọ̀rọ̀ ìdúwọ́n lọ́ọ̀yà àlejò àwọn náà tẹ̀lé wọn lórí ẹ̀ mọ́síàbù yìí mọ́síàbù yìí dẹ̀ ni mọ́síàbù àdùsùnà ìbí ilé àwọn àdùsùnà wà lùjàmá ní ẹgbẹ́ olé lórí ìsìn jẹ́ gbàgbọ́ àdìsọ́kàn á sọ ọ̀rọ̀ gbàgbọ́ lẹ́nu á sì fẹ́ gbàgbọ́ lórí pẹ̀lú ìkì ara rẹ̀ ṣùgbọ́n wọn ìjọ méjì kan wọ́n ti pa wọn ibi tí kíríkọ̀ ti ṣẹlẹ̀ lọ wọ́n ní imáàlì lọ́dọ̀ àwọn inú wọn ni kàwárìjì àtàwọn mọ̀tàbílà àwọn ní ìmọ̀nù ṣe ń wà wọ́n ní kankan olórí ìgbàgbọ́ láyà zídú wọ́n láyà bá lọ́dọ̀ àtàwọn kèélé èéfì ìdínkù ìdí ń jẹ́ gbàgbọ́ lọ́dọ̀ tí wọ́n ní fíìlù jẹ ní ìtọ̀ àt ìtàwọn ọmọ olùgbàgbọ́ lẹ́ni tí bá ń ṣe gbogbo máa sí ọlọ́run táàrí máa sí ọlọ́run kankan tó ṣẹ́kù tí ò dé olùgbàgbọ́ nìyẹn wàtàkù jẹ̀mí gbogbo ọ̀gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run tọ́lọ̀ ní amá débẹ̀ ẹni tá a bá ti bá níbi ọ̀kan nínú gbogbo mọ́sí ọlọ́run wọ́n ní wọ́n máa ń táraka wá jíbá ẹni bá fi kankan tó jọ́ra yẹn ẹ̀sìn tó fi ilẹ̀ àwùfà tàbó ilẹ̀ àkàwárì lọ́dọ̀ àwọn àkàwárì wọ́n ní kèfèrí bọ́ọ̀lù ọ̀la rẹ̀ ó ti arígbó àkàmà wọ́n ní wàhálà tó ń fi náà yọ wọ̀ náà gbé mi wọ́n lẹ́rìí táyò lè borí àmọ̀ padà sọ wẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n mọ́ yá sí lọ́ àwọn ọ̀ṣọ́lá ẹgbà ti fi ọlọ́pàá tọ́jú òṣìṣẹ́ ọlọ́nípa ìnàlá unárojà ànàmà kọ́ọ̀lù yìí nà fi rẹ̀. yóò wọ̀nà já ànàmà ibẹ̀ ló jùmọ̀ sí àbíkẹ́ ọlọ́run nílẹ̀ ìwọ̀n nìyẹn á padà sọ̀rọ̀ lórí àyà tó tó ní ìjọba èkó lé lórí lẹ́yìn tí wọ́n sọ pé ẹni tó bá ṣe kankan tó jẹ́sẹ̀ nínú ọ̀ràn yẹn ọlọ́run tí ò ṣe tàbọ̀rọ̀ lu ni ọmọ ṣe kàfírún mùkàládùn fìlà táyà yẹn àtàwọn àdéhùn ní ìgbà tó múlẹ̀ lápadà máa sọ níwájú insha Allah àwọn oníyẹ wọ́n ni mo tẹ́sílà tẹ̀fọ́ méjìlá ni wọ́n tako pé ìmánì máa ń lékún ọmọ nkwụ, wọ́n ní mánì ẹ̀yọ kan lọ́dọ̀ táwọn bí ẹ bá jíjẹ́ ti wípé ní oṣù kánlẹ̀ lọ́dọ̀ mọ̀tẹ́sílà mọ̀hádàdọ̀ ìná inú mẹ́rin tí ọ̀dọ̀ tó lè gbé. a mọ̀ lọ́dọ̀ àwọn òkè lọ́dọ̀ àwọn kàwárì yọ mọ̀ ìgbé mu náà lọ́dọ̀ tí wọn. mọ̀tẹ́sílà àwọn ní lọ́dọ̀ ọ̀sà wọn àwọn ò ní pé ní kèsè yìí pọ́nbélé nítorí pé ó nígbàgbọ́ táwọn kan ní àwọn ọmọ wípé ọba ní mọ̀tẹ́sílà tó ń gbẹ́yìn náà mọ̀tẹ́sílà kẹ́yìn. هو المنزلة بين منزلتين يعني بين منزلة الإيمان ومنزلة الكفر ọ̀njẹ́lá làkó jẹ̀múmìnì àti jẹ́ kìfẹ́ mọ̀. ọ̀dà tó bá wá kúlẹ̀ lórí kọ́ nígbà ní jẹ́lá làkó méjèèjì wọ́n ní wa mọ̀ká kàfíró mọ̀ká làdòfinà. lọ́wọ́ náà ọjọ́ kú wì kẹ́lá ní ṣùgbọ́n àwọn lọ́dọ̀ tiwọn ẹ̀rí wípé àwọn arìnrìn àwọn ọ̀dẹ́ ẹ̀rí má rìn rárá àwọn ní òsì gbàgbọ́ kan lọ́dọ̀ ẹni tí wọ́n bá ti ṣe nǹkan kan nínú tó lọ dáná sí. ṣùgbọ́n mọ̀ tẹ́sílà àwọn lọ́dà rọ́bà wà ní mọ̀lẹ́sílà tó fẹ́ ná mọ̀lẹ́sílà tẹ́lẹ̀. àwọn tó bá wá kú lé lórí kọ́. ìrẹ́kẹ̀jì òun ni múrùjíà. àwọn múrùjíà àwọn náà gbà wípé àlè náà ṣe ìwà ẹyọ kan náà ni gbàgbọ́ lọ́dọ̀ àwọn náà láyà dídú kéédékù kéésì lékún ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n àtẹ̀sídíkù sẹ́gbẹ́ àwọn àtọ̀fẹ́ àtẹ̀sídíkù awùlì máa rífà tú bẹ̀rẹ̀kọlù ìfíjẹ́ gbàgbọ́ lọ́dọ̀ tí wọ́n ni pé tọ́ ọba ti gbọ́lọ́gbọ́lọ́kàn tàbọ̀ ọdọ́lọ́mà pé ó ń bẹ nínú ọkàn rẹ̀ dúnà ìkìláàrù bìlìsà bọ́ọ̀ gbígbóró láìra àyínlá náà jáde lẹ́nu wà á máa bìlìjà wáàrí tó sì sí àwọn olùgbàgbọ́ òdodo tọba ti sọ wípé ọgbàgbọ́ tí ń bẹnu ọkàn rẹ lọ́dọ̀ tí wọn nínú àwọn láti wọn àwọn mórí díà náà sọ bẹ́ẹ̀ àwọn náà ń sọ pé tẹ̀síríkù bí lẹ́kọ̀lù ṣùgbọ́n kèdè múmi ní lọ́dọ̀ tàwọn ó di àlẹ́kọ́ olùdíyìí ta yóò wí jáde lẹ́nu tọ́wọ́ ti wí jáde lẹ́nu lọ́dọ̀ tàwọn náà ó ti múmi ní àwọn yọ iṣẹ́ pò wọ́n fi káólù fún àwọn gùláàtù wọn wọ́n yọ káólù wàlùfẹ́ wọ́n yọ kó wọ́n ní kò sí jíjẹ́ pé kákúndéyàn ọ̀bà tí ì sọ ọ̀rọ̀ ìmánì tàbí kò sí ìṣẹ́ mánì pé kéèké olùgbàgbọ́ òdodo wọ́n lò sí ti jẹ́bẹ̀ ní lọ́dọ̀ àwọn nínú ọ̀rọ̀ àwọn mọ̀rìkíà àwọn gbà wípé mọ̀ntáraka wajiban aw fa'ala muharrama ìdàkejì àwọn kawari. àwọn ní gbogbo ẹni tí ọba fi bẹ́ẹ̀ wájú kan ló bílẹ̀ inú sọ́lọ́ ní kọ́tọ̀ náà yẹ ká sí ó bílẹ̀ kò sí tàbí inú sọ́lọ́ ní amọ́sẹ̀ ó ń sì kan bẹ́ẹ̀

tọ́ba ti lè dé ìgbàgbọ́ lọ́dọ̀ tí wọn àìpé ìran méjì tí alùsùn náà jàmá wà ní àárín àwọn méjèèjì òun ló jẹ́ pé ní òòyìn àwọn alùsùn náà jàmá ni wípé ó mọ̀ tó wá kàkà àdínà dáná. nínú tọ́jà èdè lẹ̀ tí a fi láwọn ìjọ lónìlọ́wọ́ níbílẹ̀ olọ̀rọ̀ kádàrá ọ̀rọ̀ kọ́dà nìsínà láàrin púpọ̀ tí a bá ń sọ̀rọ̀ kádàrá àrin púpọ̀ náà bá gbogbo ẹ̀ má sọ̀rọ̀ kádàrá ọ̀rọ̀ kádàrá tí ó dàbí ní sọ sọ kọjá àti wí èyí táwọn nípa ọ̀pọ̀lọpọ̀ ló tún bẹ́nu al-Qur'an ọm bẹ́nu hadith rasul tí ń tọ́ka sí fún wa wípé anàlì ìmọ̀ọ́nà bil qadar kéèyàn nígbàgbọ́ nípa kádàrà ọlọ́run rukunun min arkan al-iman orígun kẹni ní orígun kíni ní orígun gbàgbọ́ orígun kẹni nínú orígun kíni wà aslun min usulid-din gbogbo kásìmí nínú gbogbo kéèyàn nígbàgbọ́ kádàrá gbogbo ni orí ilé làwọn alùsùnà ni a dúró lé lórí ṣùgbọ́n àwọn àjọ méjì jáde sí wọn rárá nínú wọn làwọn tá a pè ní àwọn yìí àwọn nínú àwọn ní òsì ń kádàrá. lọ́dọ̀ tàwọn gbogbo tí ń tẹ̀lẹ̀ sọ́mọ èèyàn inú ètò látọ̀ wẹ́ẹ̀lì ẹgbẹ́ nǹkan kadara jẹ́ kádàrà lọ́dọ̀ tàwọn àrínú wọn náà sọ bá wọn lọ kódà àrínú àwọn ṣíà kódà ogunlọ́gbọ̀ àwọn ṣíà làwọn náà dábòkò sí fi jẹ́ àwọn gbà wípé kádàrá ń bẹ ìdàkejì àwọn kàdàríyà làwọn jàbòrí jàbòríyà ní kádàrá ń bẹ ṣùgbọ́n kò sí mọ̀ sí àtò àlàáfíà ìrà láti gbogbo tọ́wọ́ fẹ̀rẹ̀ fẹ́ta pátá ló kádàrá yìí à ń gbà pé kò sí kankan pé ẹrú kan lọ sí nǹkan ní pẹ̀lú fẹ́lú ẹ̀ gbogbo tọ́wọ́ fẹ̀rẹ̀ fẹ́lú kádàrá ẹ̀ alùsùnà wa jàmáà wà lálàfo méjì àwọn náà gbà pé ara ń bẹ ṣùgbọ́n wọ́n gbà wípé ẹrú náà ní màṣíà òun náà lè ronú ó lè rádà ó lè ronú láti kíni láti ṣe nǹkan ṣùgbọ́n ṣe kẹsẹ̀ ìfàmù sínú àjàmá àdóṣù nìyẹn màṣí àwọ àpò ẹrú ṣùgbọ́n màá wípé wà máa tẹ̀sà òwúrẹ̀ ilà àyànṣà Allah. àwọn tí wọ́n tún bá wọn jẹ̀bùríyà lọ táwọn ní ẹrú òní ìràdà òní màṣíà àjàmíyà bá wọn lọ àwọn tó tún súnmọ́ wọn ní ọ̀rọ̀ ní àwọn àṣàríyà àwọn náà bá wọn lọ ẹlẹ́kẹta nínú tó bí ìfọ́ wẹ́rẹ́wẹ́lẹ́ sílẹ̀ níbẹ̀rẹ̀ fún ìjọ yìí tá ní lójú ọ̀nà àtìmá òun ọ̀sìfà. àwọn orúkọ ọlọ́run wọ́n dá wà láàlẹ̀ àti ròyìn ọlọ́run. àwọn sọ̀rọ̀ tó sọ̀rẹ̀ àwọn aṣáájú wa nire tí wọ́n ti lọ. ìgbàgbọ́ tí wọ́n ní pé gbogbo tó bá wá ní wọ́n lọ́ra àyàn ní kí mú mi ní kọgbàgbọ́ ọlọ́run ti ń jẹ náà nù òṣìṣọ́kọ̀ pẹ̀lú pé bóò ló ṣe yí ọ̀họ́ ìtọ́lọ́ bá lóun ti ń jẹ́ bẹ́ẹ̀ ló àrùkọ̀ àn tàbí ń jẹ́ bẹ́ẹ̀ nínú hadith alùsùnà wà lùjàmá à wọ́n gbà pé bọ́lọ́ ti ṣe kí ni bó ṣe ń jẹ nìyẹn ìmáàlẹ́ ìmà nígbàgbọ́ tó kí ni rí lẹ̀ àwọn fi kún pé láàrin ìjọba bá pèrè ẹ̀ pọ̀ láwùjọ ọ̀sẹ́nìkan tó tún lè jọrú ẹ̀ tàbí tí ó pé irú ti tòun ni ọlọ́run ní pọ̀ láwùjọ wọn lá ṣẹ́bí wọn lá nítùn olórogún pé bọ́lọ́run pé ìwọ̀n lọ́wọ́ adélébè ọwọ́ àpàdé ọlọ́wọ́ òní wọn lá ṣẹ́bí wọn lá oríṣi ń gbọ́rọ̀ wọn lé lórí orúkọ ọlọ́run àdìròyìn ẹ̀ onílẹ̀ ìsàkàmì tẹ̀lé iṣẹ́ ohun kò sí ń tọ́jú ọlọ́run ní gbogbo tọ́dá ọba tí ń gbọ́ ni ọba tó ṣe ń rí ni gbogbo òròyìn ọlọ́run pátá làwọn alùsùn náà wà ní jọmọ́ à òun ni wọ́n fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ ṣùgbọ́n wọ́n gbà pé gbogbo tí ń jà ìjọ àgbọ́dọ̀ yọkù fọlọ́run ọlọ́run gbogbo tó bá ní tó kúrò yá rẹ̀ lóní ó pere n'i pé rẹ̀ ní jẹ́ lọ́wọ́ àgbàpọ̀ alùsùn ọ̀jàmá ṣùgbọ́n kò jọwọ́ tiẹ̀ bọ́wọ́ tiẹ̀ náà ò jọwọ́ àga àbábọ̀ ọlọ́run ní ẹsẹ̀ ṣùgbọ́n kò jọ ẹsẹ̀ tiẹ̀ bẹ́sẹ̀ tiẹ̀ ليس كمثله شيء وهو السميع البصير بصير àwọn ọjọ́ méjì wọ́n takọ̀ wá wọ́n ọba wọn lọ àwọn náà ń gbàgbé pọ́ lọ́hùn tó láwọn orúkọ ọláwọn àròyìn ṣùgbọ́n wọ́n fi ó pa àtìròyìn tọ́lọ́run rí tàbí tọ́lọ́run jẹ́ wọ́n fi jọ tàwọn èèyàn gẹ̀gẹ́ bí ẹ̀kọ́ sáwọn alùsùn ọjà máa yẹn àwọn alùsùn ọjà máa náà gbà kọ́ lóhun jọ ti ìtọ́lọ́ọ̀dà ṣùgbọ́n àwọn eléyìí àwọn alọ́jọ ti ìtọ́lọ́hùn ta'ala Allahu wa ma yaquluna 'uluwan kabira ọlọ́run tí wọ́n lọ lọ́rọ̀ wọn wọ́n sọ wípé ìlúmúlú ka ìlúmìnà ìmọ̀ ọlọ́run màá wọn wọ̀nyẹ́ ti ẹ̀yẹ́ ọwọ́ ọlọ́run tá a gbàgbó ní ọ̀rọ̀ àti ọwọ́ tàwọn ọlọ́run náà ni ọlọ́run sì lélẹ́ ìsàkàmì sì lè ní sẹ́yìn ọwọ́ àtàlẹ́ àwọn ilé òlà máa ń pè wọ́n ní mùsàbíhà àlọ́ mùsàbíhà àwọn tí wọ́n fi ọlọ́run jọ ilẹ̀ dá ojú ọ̀nà wọn yìí òun làwọn kúdà máa wù ṣíà èyí tó àwọn ṣíà ti àwọn ṣíà jọ̀hún àwọn náà sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n fọ ọlọ́run wí ẹ̀dá àtàwọn rọ̀wáfì àrọ́ fúgbọ̀ àwọn náà sọ ẹ̀ ní ẹ̀dá. ìrákẹ́jì nínú àti ẹ̀ sọ̀rọ̀ lójú ọ̀nà orúkọ ọlọ́run àtòrò yẹn òun ẹ̀ jẹ́ ìgbà ni wọ́n fẹ́ ti sáfún káfíjọ lóyìn kò mọ́ bẹ̀ fún mọ́ fún òyìn kẹ́kọ̀ọ́ kan gbà pé tí a bá ti gbà fọlọ́run jọ wọ́n wá bá lọ sí pé lẹ́sọ̀lá wúwọ́jọ̀ olójú wà láyé náà wọ́n gbà fọ́lọ́ lójú ṣùgbọ́n bí ojú tàwọn náà ni ọlọ́wọ́ bí ọwọ́ àwọn ọlágbára bí agbára àwọn àwọn làá máa ń pè ní alìmọ̀á tìlà alìmọ̀á tìlà àwọn tí wọ́n yọ orúkọ ọlọ́ àtìlúyẹ́ ìdánù àwọn gbà pé àwọn ẹgbà lágbára kò ní kaka ọ̀lọ́wọ́ alàgbé ní mọ̀átìlà àwọn wá ní séjì wọ́n lọ bákan ọmọbẹ́nu wọn àwọn tí wọ́n gbà ní kọ́lọ̀ sùnmọ́nà wọ̀tàálà kò ló kọ́kọ́ sáà kò lérò nìkan làwọn àwọn kò ní ìròyìn ṣùgbó ní ọkọ̀ wọ́n ṣe nọ́píù ìfà wọ́n ṣe ìfìbátù àtìmá látòjúwe wọ́n lọ́lọ́ àlímọ́ bìlà ìlú ọba tí mọ̀ ní láìsìmá wàkọ̀dírón bìlà ọjọ́ ọkápá lẹ́ni gbogbo nǹkan láìsàgbára àmọ̀kásílà náà àwọn sọ́bà nínú ọ̀rọ̀ wọn ọwọ́ ọ̀nà wọn àwọn tó jẹ́ pé àwọn ń ṣe ìkárù àwọn òrùn ṣùgbọ́n wọ́n gbà orúkọ wọ́n gbà pé ọlọ́run alímù ni ìlà ìlú kọ̀dírún ìlà kúbùrà bàtírún ìlà bàtọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí a alágbára ni ọlọ́run jẹ́ alágbára láì ìjàmbára ni ó ń ọmọ ogbó nǹkan láì jìmá ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ọ̀bá là káàdì mọ̀lẹ̀. àwọn míì àwọn ń ṣe ìkárù bá ti àwọn alápá kan àwọn gbogbo kọtọ́lọ́ ń bẹ̀rẹ̀ àwọn náà fún ṣùgbọ́n gbogbo ń tọ̀dí àwọn eléyìí wọ́n gba díẹ̀ làwọn àṣàríà àṣàríà àwọn náà kọ́ mọ́ súnmọ́ mùsàfílà lọ́rọ̀ wọ́n gbà pé ẹ̀yin mùsàfílà fẹ́ ní gbogbo orúkọ ìròyìn ilẹ̀ ìtawọlé lóòótọ́ ni àwọn gbà kan wọlé mẹ́ àgbà wọn kan ilà wọn fi wá ní èyí táwọn èèyàn máa ń kà láàárọ̀ láàárọ̀ jọ́hùn nínú gbogbo òròyìn ọlọ́run pátá òfin ẹgbà wọlé ìdí nìyẹn náà lẹ́yìn náà fi takọ́ ní òṣùdù tẹ́ máa ń kà ìsìnkọ́ọ̀dù àwọn àṣáyà ni tí wọn náà bá ti ń ké ọmọ ẹ̀sùn gbàgbọ́ ti ẹ̀ náà ni wípé ogún lọ gbàgbọ́ nínú gbogbo ìròyìn tí ọlọ́mi adéwò dúdú bíbẹ ọ̀nbẹ ó gbàgbọ́ nípa bíbẹ àtìjáàmù kéyìn ojú wa títí fún àlùbákà ومخالفته للحوادث قيام نفسه والوحدانية والقدرة والإرادة والعلم والحياة والسمع والبصر ogúnmèrè eré làwọn bá wọn nínú gbogbo òwúrọ̀ ọlọ́run ti mọ̀ kàbí ẹ̀mẹ́ yẹn àwọn àṣàyíra òun ló fi jẹ́ pé mímọ́ aka gbólóhùn aléwájú odò alékèjà àmọ́ البقر مهربته تعالى إلى وادئه وقيامه تعالى لنفسه وأدانية والقدرة والإرادة جب جب عليك kéèyàn ọgbọ́n ti tọ́ màkà náà wọ́n náà ṣe sì bá ògbó ọlápá ọgbó ogún ìdí nìyẹn ni ó fi pé ní káwọn bàbá wa káwọn nwere sí ni ọmọ ẹgbẹ́ wọn níjọ́ àkíńtà àṣàríyà òun lọ́sàká lọ́dọ̀ wa tẹ́lẹ̀ kó tó ti pàà wa nri na nri àkíńtà tuntun ní ẹgbẹ́ súnà lóde kìtàbù wà súnà fi ń parẹ́ díẹ̀ díẹ̀ gbogbo wọ́n tètè bá tu àkídà àwọn wo àwọn àṣàríyà àwọn làwọn táwọn náà ń gbà kọ́lọ́ wọn ọ̀tako ó sì láwọn àròyìn ṣùgbọ́n kètò ìròyìn mélòó ni wọ́n gbà gbogbo ìròyìn ọlọ́run wọ́n a tó túmọ̀ sí wípé àgbọ́dọ̀ gbogbo òròyìn ó kù wẹ́rí gbogbo tí mo kà á lẹ́yìn wọ́n ìgbàròyìn olúwù ọlọ́run bẹ níbi tọ́ga kò sínú gbogbo dúdú délẹ̀ ẹ̀ lè bá ń bẹ̀ ìsì wá ìbọ́lọ̀ ń dúró síbi kan ọwà n'ala ní alàlẹ́ àrṣì sáwa wọn àgbà wọlé yádù wọn sọ pé máa ń bínú wọn àgbà wọlé gbogbo òròyìn yòókù pátá tó ọba ti rí nínú twenty tó wá kálẹ̀ o wọ́n lè gbé fún ọgbà fún yàrá lórí ọlọ́run. ti túmọ̀ sí wípé ìmọ̀ tẹ̀lé tètè yẹn ìtẹ̀lé àwọn àṣàríyá ni tó sì yàtọ̀ sí àkídà alùsùnà wàlùjàmá táwọn sálàfù sọ̀rẹ̀ tí wọ́n wà lórí ẹ̀ tí wọ́n lọ ìtàlá àríhe. ẹlẹ́kẹ̀rin nínú àwọn ìpìlẹ̀ tó ṣokùnfà ìfọ́nká àwọn ọjọ́ níjọ́ òun ni ìmáàmà mímá jẹ̀máàmù alùsúnà wà jẹ̀máà ìmáàmù tá à ń sọ ní ìpìlẹ̀ là ń sọ nítorí ìmáàmù ilé júnìsì ó alùsúnà wà jẹ̀máà àkọ́lọ̀kù sọ́ọ̀lẹ̀ ìdíwọ́nù lọ́yà aléìkì àwọn tẹ́ ti lọ wọ́n gbà wípé àwọ́là nẹ́ẹ̀sì bìlì kìláàfà ta lọ́tọ́ kóró lé rọ̀túnù sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sọ́lọ̀ lẹ́yìn tánàbì kúrò láyé tánọ́tọ́ kásọ̀ wípé a fi ṣe àròlé ànẹ́bì gbogbo àwọn sálàfù sọ́ọ̀lì ẹnu wọ́n kò wípé Abubakar pé Abubakar ni thumma Umar thumma Usman thumma Ali ìdíwánu lọ ìtaàlà àlẹ́ ìsílẹ̀ tẹ̀lé yẹ bẹ́ẹ̀ ni wọ́n ti tọ́ sí kìláàfà ìdáròlé Abubakar jẹ Umar tẹ̀lé ẹ̀yìn Umar Usman ẹni Usman Ali ìlàbà nìyẹn àdìsíláàpà tún mi bá di sàlàtún ìsànà àlẹ́sìn sọ bẹ́ẹ̀ ọgbọ̀n ọdún lẹ́sìn ìlàpà lẹ́yìn ni ó bẹ̀rẹ̀ pé jíjẹ́ ìlàpà orí àwọn alìlọ̀ parí ìdí ọmọ kù lẹ́yìn Ali ìmọ̀ọ́mà ló kù ní Khalifa ìmọ̀ọ́mà ìjẹ́ lè mọ́mù olókù òta àmàrí lẹ́yìn ìlàpà ìmọ́mà sí ẹ̀ ní kúrèṣì àkọ́lá kùsọ́ ní gbà pé àjọba tó jẹ́ ìmọ́mù lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn yóò jáde láti inú kúrèṣì láti inú ọ̀nà kúrèṣì yóò jáde lẹ́yìn kíni yóò jáde lẹ́yìn àwọn àléfà mẹ́rẹ̀ẹ̀rin yóò jáde nínú àwọn Quraysh nítorí pé súnà hadith gbé wa. òun táwọn sọ́lá kò sọ́ lè dẹ́ ẹ̀mọ̀ ní wípé ipò ìmáàmà yìí máa ń sinbò ṣàrẹ̀ ipò ẹ̀sìn ni kò ẹ̀sìn ni máa ń sinbò ṣàrẹ̀ yìí ipò kíni ẹ̀sìn ni jàrádùwú ikọ̀ ọmọ tuntun nígbà tí bí ìyàn sípò ìmáàmà táǹsọ yìí òun láti fi gbé ẹ̀sìn ọlọ́run dúró wọ̀tíyá àtàtù dúnìyà bíi gbogbo òṣèlú ayé wa táàbà tún máa ṣe abẹ́ ìmáàmà díì òun láti sí abẹ́ ìmáàmà díì òun láti sí wọ̀tọ̀rí kọ́tùwà ọ̀nà bọ́lá máa ń gbà á débi yíyan ìmáàmù ṣùrọ̀ ìmọ̀ràn yìí àdàmáràn ìtàní màmá tó sí wà ìyá ahàlìlẹ̀ hàlì wà láàkùn wọ́n kọ́ àwọn kan ní alò hàlì wà láàkùn àwọn tí wọ́n ní kọ́kọ́rọ́ ẹtù ẹ̀dẹ̀ inú láwùjọ tí wọ́n ní lọ àwọn abẹnugan àwọn náà máa jókòó káwá àwọn abẹnugan wọ́n tuntun ẹ̀yẹ mẹ́fà yìí ẹ lọ jókòó ẹ lọ sọ pé ẹ lọ sọ ẹni tá a bàbá ṣe máa. ọwọ́ anọ kíni ọwọ́ anọ ọwọ́ anọ ètò ìmáàmà wọ́n ti ṣá àtàwọn tí wọ́n bá nípò lùlù àmọ́ yàn wọn pé wọ́n lọ wo ẹni tí ó jẹ́ ìmáàmà. lórí ọ̀nà táwọn alùsùn àjàmá àgbékalẹ̀ fún jíjẹ̀ máàmù yìí àwọn ọ̀jọ́ méjì wọ́n takò ó ṣokùnfà tí àpẹẹrẹ wọn ṣẹlẹ̀. àkọ́kọ́ ọ̀nà wọn ni ṣíà à àwọn gbà wípé ó lẹ̀ náà sì bìlì kìláàfà láti bẹ̀rẹ̀ fánàbì kú tọ́lá yìí ẹni tó tọ́kọ́ máa jẹ́ àléfà wà á lè lọ́dọ̀ wọn wọ́n ní sẹ́ni àlè lóye ó jẹ́ àléfà a jẹ́ pé àwọn àléfà mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn àlè wọn ò gba ìlàfà wọn wọn ò gbàgbọ́ àwọn bèbíyà táwọn tí wọ́n ṣíà náà wá mo sọ fún ọgbẹ́ bùtúnù ṣíà pọ̀ àwọn tó jáde nínú ṣíà pọ̀ bèbíyà fàtìmíyà àṣàríyà ìmàmíyà àti rọ́ọ̀fìdà gbogbo wọn inú ṣíà náà gbogbo wọn ti jáde àǹtẹ̀díyà àwọn nílọ́pọ̀ tàwọn àwọn ọ̀bá níjà sí ìlàáfà àbúbákírì àti alì àti ìlàáfà àwọn mẹ́tẹ̀ẹ̀ta lálàáfíà lọ́dọ̀ tàwọn ṣàgbọ́n ṣíà à ń gbà pé ìlàáfà àwọn mẹ́tẹ̀ẹ̀ta kọ̀ lálàáfíà ṣùgbọ́n wọn náà tẹ̀lé yí wípé ta jẹ́ alìlè ṣùgbọ́n mọ́ ti jẹ́ lọ́dọ̀ àwọn ṣẹ́bí bí àtọ́ wọn ṣíà ojúlówó ṣíà tó lórí wípé Abubakar ní o àtòrúnọ́bù ní o Usman wọn àtọ́sí tí wọ́n jẹ́ ìlàpá àdìlọ́yẹ àṣẹ̀bíyà náà sábàjọ sọ̀rọ̀ ìdájọ́ mọ́sájọ́ sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jẹ́ yẹn lọ́dọ̀ àwọn òbìdá ṣùgbọ́n tó wájẹ́ títọ́ abẹ́ẹ̀tò tó ṣe yẹ àdìlọ́yẹ kọjẹ wọn ọ̀tako ìdáfà wọn ṣùgbọ́n wọn ọgbà pé ọtọ́ ọyàtọ̀ torí lọ́dọ̀ sí à ń sì à ń gbà wípé ìdáfà wọn mẹ́tẹ̀ẹ̀ta kọ̀ lálàbíà wọ́n èsì àlùfà lọ́dọ̀ wọn ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀pọ̀ àwọn ṣe bíyà wọ́n gbà wọn mẹ́tẹ̀ẹ̀ta ní àlùfà ṣùgbọ́n wọ́n gbà wípé alìlóye kọ́ sáájú wọn ó fi èsì ọyàtọ̀ síra wọn ṣùgbọ́n wọn sí àyókù àwọn gbà wípé ìlàbọ̀ wọn pàtìlà ọba jẹ́ ọ̀dá wọ́yẹ ṣubú náà ìlọ́pàá tí fi máa bú Abubakar wọ́yẹ lè àánú náà ó dà wọ́n máa tẹ́bí lẹ́ Abubakar àti Umar àti Usman títí torí pé ìmáàmà lọ́dọ̀ àwọn ṣíà dáa sọ wípé mọ́nsìbù ṣárí ni àbíká pé lọ́dọ̀ àwọn sọ́làmù sọ́ọ̀lẹ̀ àwọn onílọ́dọ̀ tàwọn láwọn Hawari wọ́n láwọn gba ìlàáfà àti àbúbákì àti Umar àwọn gbà wọlé àwọn Hawari àwọn gbà wípé ìlàpá Abubakar àti Umar ọlọ́làfíà ṣùgbọ́n tí Usman àti Ali lọ́dọ̀ tí wọn ọlọ́làfíà àbúrò ní wọn náà ẹgbẹ́ pa Usman àti wọn pa ẹgbẹ́ àdìjú ọ̀kẹ́ pàtàkì wọn gbà pé ọlọ́làfíà kódà kọ́dù àwọn gbà pé àlìmáàmù jà ìzà tó ń fi gbogbo èèyàn ló lè jẹ ìmáàmà kùráìṣún wàgẹ ìrùhà ṣàpé kùráìṣún lọ́dọ̀ ti àwọn alùsùnà jàmà lọ́dọ̀ ti a ṣùgbọ́n àwọn gbà gbogbo èèyàn ni wọn láti fẹ́ ìlú ọ̀sùnmáàlì pẹ̀lú òní jẹ́ ni wọ́n fi pa rọ́bì ọlọ́ọ̀tọ̀ àná bàbá kéèsì dáadáa á lè gbé nǹkan mẹ́rin òun ló bí ìfànfà ọ̀rọ̀ ìyapa ẹnu ìtọ́sẹ̀lẹ̀ nínú Islam àkọ́kọ́ mẹ́rin ni imán ẹ̀kejì kọ́dà ẹlẹ́kẹta àwọn ọkọ̀ ọlọ́run àti ìròyìn ọlọ́run àlàsímá wọ́n ti pa ẹlẹ́kẹrin òun ni ọ̀rọ̀ àjẹ ẹ̀sìn. في اللهم صل على محمد سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله